nígbà tí tí a lọ kàn hàn Ramadan ti wọlé alhamdulillah bẹ̀rẹ̀ ní ìlàdúpẹ́lọ́ ọlọ́run ọba kọ́lọ̀ dínkù bá aláyàgá ìtẹ̀dá àwọn tí a bá ní àwọn ọkọ̀ lẹ́tà ti dẹ́rẹ́ bí àwọn DITV gbogbo yẹn ní se epo ikú tó wọ́n ìtọ́pọ́ ní kálukú náà ní pariwo so DITV ó tún fẹ́ gbà 1.4 million wọ́n fẹ́ gbà ní this month time around káìpá àti ẹ̀dín wọn ò ní gba ètò ń gbà lọ́wọ́ ayẹ̀tẹ̀lẹ̀ lọ́wọ́ wa so ká gbìyànjú láti ṣe fi tẹ́lẹ̀ láì àwọn tàbá mọ̀ ẹ̀kọ́ nífẹ̀ẹ́ ti ṣẹ́ẹ̀sì káàkùn kọ́ wọn wá kọ́ kọ́lẹ́tà sí wọn wọn kọ́lẹ́tà sí wọn àti àtàǹtì bíìlì táwọn ẹgbẹ́ ti fi fún wa rẹ̀ ó di wa kárí pé a gbìyànjú láti sọ fún ọ ìwọ́n sàtọ̀ fún wa kọ́lá bó wòlé mo lọ ara ń rà sí mo lọ ó di wa ọlọ́run sànà bí o dọ́rù fáyé rẹ̀ náà ni bábìlì ó di ọlọ́run sànà wa àgbàdo náà náà jọba wa láyé láyé tọ́da

الجواب على البلبلة التي تعمل بالاختلاف البلاد الإسلامية في دخول شهر رمضان فعني الجواب على بلبلة التي تحصل عن طعوة دارود أقوة ما سلي باختلاف بلاد باختلاف بلاد المسلمين نولي الإسلامية نولي عن إسلام في دخول شهر رمضان وهو رسم ورسم àwọn kan ní wọn lóṣù wọn bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn kan ní wọn lóṣù wọn ní bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀wọ̀ gwandu àti sokoto bó wọn tó yẹn bàmí wọn máa ti kìlá fún bẹ̀ kòtò nàmbà 878 يعصر كل عام بلبلتي حول شهر رمضان مبارك دخولا وخروجا فلما سلمي every year dàrú dàpọ̀ nípa ìwọlé oṣù Ramadan alápàlẹ́ àtijáde rẹ̀ فتختلف بلاد المسلمين فيما بين مقدمة وبين مؤخرة أما كما مسلمة لا تقال على أن كوبي بلا أن كوبي بلا أولي ما الحل في هذه المشكلة كني أفعل وفي كني أفعل سالري إبا دارو لأقوة سلعين الجواب إذا الأمر واسع بحمد لله ألا ما يفنو الأمر واسع والحمد لله بحمد الله لكل أهل البلد رؤيتهم كما ثبت ذلك عن ابن عباس رضي الله عنهما بقبولك وكانوني بيسمته إيه بنت بسلاد عبد الله بن عباس رضي الله عنهما لما قدم عليه قريب من شام في المدينة فسأله ابن عباس بما سامى

قد رأى الناس بالجمعة قد رأى الناس بالجمعة وصام معاوية وصام الناس أو يري أسمي وجو جمعة وده براوي لدي ساتديني يعوين ده براوي فقالوا سيدنا معاوية رضي الله عنه فكان ابن عباس عباس نان إذا إذا رأيناه يوم السبت فلا نزال نصوم حتى نكمل العدة أو nọ̀rọ̀ o ní àwa ọjọ́ sátidé láàrin àwọn orílẹ̀-èdè friday rí láàrin àwọn wà ní nígbò àmà gba àwẹ̀ wa tí a fi tí ó fi pé ọgbọ̀n ọjọ́ àbí táwọn fi rí oṣù ọ̀rẹ́ táwọn kálukú bá náà máa lo oṣù àwọn kò sí àbúrú bẹ̀rẹ̀ قراءة أن الشاس بعيدة تدري يقول في الشام وأنه لا يلزم أهل المدينة رؤية الشام فكرة الثلاثة من كان وراء مدينة لريبيوس وراء الشام وبهذا كان جماعة من أهل العلم إليه لما قلنا ونما سبايك ورأوا أن لكل بلد رؤيتهم لك وكان يوم رسواني فإذا ثبت في المملكة العربية السعودية مثلا lápèjúwe tó bá rí oṣù ní ìlú saudi wọ̀sánmà bèèrè òyẹ́ ti alù sham táwọn ará sham bá gbáwẹ̀ wọ misir àtàwọn ará egypt wọ gẹ́rì ma fásitàn ó fi dájú lọ bí umumul hadith fún generality hadith ti lọ pé fa'in lam tasumu fa'in lam tasumu wa tara'ul hilal شامو برو فلا باس دوبغي او با دارنا فنا اسيرتو وان لم تصوم تو با با وينا تراو الهلال تولي ان بدك واري الى وصام برؤيتهم <coughs> قلنا ان كنا رسل دعوا دو بيوا فلا باس لينا كتبرون به قصدر قرار في من مجلس عاهمة كبار العلماء في المملكة العربية السعودية عري دادور لي tó sẹni lẹ lọ́dọ̀ àwọn madrid al'aya àti kabar àwọn àfáà ńláńlá ní saudiya tó fi lè nílẹ̀ lè anna bí anna lè kó lè ahàlè bẹ́lẹ̀dì tí gbogbo ara lùkọ̀ kan ìròyìn ti kó máa lo ìrúsù wọn lè hadith ibn abbas mafkura wàjá ọmọ ajá fi màánà fún hadith kọ̀rẹ́ìbù ti abdullahi ibn abbas lakayi àti tó wá nínú ìtumá rẹ̀ ó di yé wa so kò sí ìtàn tí yẹn ló ń bẹ́ tí tẹ́bárí bọ̀tún ní mìíràn pé ní ìsìn lásìkò sí wà ní ìsìn nǹkan ti rọrùn nípa pé pòfẹ́ sí ló ti rúṣù lágbàáyé tí ní ìsìn ò ní kárí tí ní ìsìn ò ní kárí òdì ẹ̀rẹ́ pé Abdullahi bin Abbas radiyallahu anhuma ń sẹ́ ń bèèrè ọkùnrin ìbò alágbọ́n náà ti gbọ́rọ̀ yìí pé àwọn rọ́ṣù lójọ Friday ní Sham ni àwọn náà bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú wọn lójọ Friday yẹn ó ti yé wa wallahu ta'ala sai bana a usu jiwa wa inda da baro su matla a tiwa wa to saburun be wal musafiraywa al ummatu kulluha مخاطبة بما جاء في قوله صلى الله عليه وسلم سوموا لرؤيته وأفطروا لرؤيته الأمة لبقى قبوا بقى تقول الله مباوي نعبي مباوي مثلا قوي أدباوي ثم تيرسوا أدسوا ثم تيرسوا وعليكم السلام دلوقتي tó ẹ́ pé ní wọ́n wà nílùú kan ó dàbí ọba bá ní ìṣòro sórí kan ìgbà rẹ̀ wọ́n ní ọdún dáhùn bá. ó fi fúnra wọn lélẹ́ ìgbà bá ńlá mistake ilé mistake tí wọ́n fojú wọn torí sẹ́yìn kò lè sí mistake gbá àníbi sí mistake gbá kò lè sí láíláí tí wọ́n kọ́ ní sọ̀rọ̀ fúnra ọmọ yẹn ti kọ́ àdìlà wá ìhùwà ilà wá ìṣó kò lè sí mistake òdodo dẹ̀ ní ìkè kọlu òdodo irọ́ ni máa kọlu òdodo ó di àti irọ́ máa kọlu ra wọn ó di yé kákàkà gbogbo ilẹ̀ àwọn ní sóòmù ilẹ̀ ara ẹ̀tìmọ̀ tí wọ́n kọ́ bá àà tẹ̀wọ́n ara ẹ̀tìmọ̀ ní sóòmù lè ròyẹ́ ti tún bá ti ọmọ fún tẹ bá lóṣù wọ́n ti lóṣù àfáàyè lóṣù abẹ́nìkan lóṣù ó ti gbogbo àti kòtínú nìyẹn ó yé wa wọ́n ẹni ó dẹ̀ practice láyé tiẹ̀ gan ó wà mọ̀ nínú àwọn òróṣù arákùnrin kan fúlàní kan sì wà á ọ̀dọ̀ wọn ó di náà òróṣù ẹni náà àtẹ̀sẹ̀ àdàlá ilẹ̀ ọmọ rí ọgbọ́lọ́wà gbọ́ nígbà mo ní fúlàní ṣe sí ẹni ní ìṣàlájẹ sọ̀rọ̀ kóòtù nọ́mbà eight seventy nine rí المخاطب في قول السلام من مخاطب في قول السلام سموا لرؤيته وأفسروا لرؤيته ta ni wọ́n bá rí pẹ̀lú gbólóhùn àníbìsí pé ẹgbà rẹ̀ tó má ti rọ́sù ẹ̀dẹ̀ ìbísí gbọ́mí rọ́sù àjọ almukhata bizalika ummatu kullaha gbogbo àlùmọ̀ wọn bá rí gbogbo àlùmọ̀ wọn bá rí الاعتماد على خبر بإبيان في دخول الشر وخروجه أولى وأقرب إلى أدلة شرعية على اعتماد بركية اعتماد الخبر خبر المذياع كيها بون نيوز من فإنه تلفزيون أبينه راديو في دخول الشارع كيف أسدوا له وترسوا وخروجه وترسوا البدريون أولى وأقرب إلى عدل إليه أصف الداد ويسمى تبشر مو من احتمال برقية جوكي ما في آه تاس مسج له أودي بعد تاس مسج له أودي له من افعني من عبد الله بن عبد العزيز بن من عبد العزيز بن عبد الله بن باز إلى من يراء من المسلمين látọ̀dọ̀ abdulaziz ọmọ abdullahi bin baz àti gbogbo tó bá rí látọ̀dọ̀ àwọn náà mùsùlùmí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ba'dahu assalamu alaikum wa rahmatullahi wa ba'dahu question number 8 880 قد تكرر سؤال في من كثير من الناس من عن حكم من سمع خبر دخول شهر رمضان عن خروجه عن طريق الإذاعة السعودية بواسطة ابن زياد وهو وهو راديو في قرى التي ليس فيها برقية بل يعملون بذلك ام أملا هل يعملون بذلك ويتمدونه أملا لقد تكرر السؤال بيري بيري بيري بيري بيري بيري من كثير من كثير من كثير من النلوبة والقلقلة في حكم من سمع فون برجع توبه إروي دخول الشهر ورمضان أو خروج ورسول رمضان أبي نعم عن طريق لإذاعة راديو سعودية إنه راديو أسي راديو السعودية الله أكبر مرة يوسف المسجد زياع من راديو وهو راديو نعم في قرى نيوكو لون التي ليس فيها برقية تيوكو مين مين بإنترنت عبين كلاتي ريكي التي سيكلاتي ريكي يعملون بذلك يوعى شكل يقولون أو يستمدونه أملا ويتعيوكو بقى لأمكو نلوم الجواب إداهم لا شك أن الله أوجب على المسلمين صيام رمضان برؤية الهلال وإكمال كئدة شعبان قسيمة جينا يقولون وصلونا يسوى الأمة المسلمين هذه بقى رمضان ثم تري يوسف وعبيت موقع ونقع شعبان كثير وإفتار شر برؤية الهلال أو إكمال شهر رمضان 30 يوما عبي قد السيادون ثم تري يوسف شوال اللي كان رمضان كثير يوما كما في حديث صحيح عن النبي صلى الله عليه وسلم قال أنه قال بدي وانا ليس مثلا يقول داجي داجي وان النبي صلى الله عليه وسلم يصوم لرؤيته وافطر لرؤيته ابرع ومتي رسو ادب صدن باب رسو وان غم عليكم تكركم كباب جيون فأكملوا عدة اكاون كان يقول وقال عليه الصلاة والسلام صوموا الصوم يوم تصومون آوي اجوتي باب برعوني والفتر يوم تفترون أرون جدي ما سدوني والعدعى لما تدعون أجوا دوليا ليا لما ندورنا ليا أخرجه الترمذي بإسناد صحيح بإسناد عسل إذا من تمزق على قليل إسناد فتن له وأنه قال أفتر الفتر يوم تفتروا يفتروا الناس الفتر يوم يفتروا الناس أدوا أدون لم تتعون يبان سدون والعدعاء يوم تدحي الناس أدو أدو ليا لم تتعون يبان سليا وعدلة في هذا المعنى كثيرة أو يريد قالوا لي ولا ريب في أن الحكومة إذا ثبت عندها بقول الشعر أو خروج كثير مجين به في جوبة تبصر لنا وكما ريوسو أولي أبو جادي من طريق حكومة بمحكمة شرعية لتبقى دجاج أقبلت الناس وفهم عن طريق الإذاع وفهم يميلون تو راديو وصامت أو أفترت بذلك أو يريد براوي يكون صدوق بالوين ولذلك يجب على من سمع الخبر من رعاية التابعة حكومة السعودية تبا بوابك بو ìròyìn فوا راديو rédíò تبا tó bá bá tó pé ó wà lọ́bẹ̀ ìjọba saudiya àyíhàmẹ́tẹ̀lọ̀ àtàmìlò àkàbàrò ìdá kó ìròyìn rédíò ni ìyàsẹ́mìyà o túbàgbọ́ síka aw من سمع خبر من رعية التعبية أو أكثر من في دخول ما يبقى ذلك يوفق ثاني أما وقع جبان لو سكتان أو أكثر في الخروج أو يمجد بلدي أباد بيانا تنبات بي أدوان فيصوم بذلك ويفتر تبعا لأيمامتي وإخوان المسلمين يوبا قالوا لي يريد السنو قالوا اتلاع السياسي واجو قالوا ما يا المسلمين وإتماد المذياع كذا فرابت راديو أولى في ذلك وأقرب إلى الأدلة الشرعية وفي داج واسماء اللي تبتني له من مدبر كجوت مسج تتكات مسج له فإذا صام الناس طيب باوي وعفتروا بخبر البركية ثلاثة لي تصدق الولود بلود تي متعدد الناس كما هو واقف فلا باس بذلك بالحمد لله كسابر به فصيام أم وإفطار أم بسماء إذا يسنوا أتباوي فلقوا من ربي السعودية ورث الاستقاد ولا أدعو تقول فرقتين أولى وحارة باعتماد وفي بعد كل في كل كيه فأبنا فيه والله ولي التوفيق والله كفر أنسكم جدادا وصلى الله وسلم على عبده ورسوله محمد وعاله وصاله إكي الله وبا الله وبا قبا با نبي ومحمد تسلم كما رأى لتعوى صابره قدوا با يحبي والسلام عليكم ورحمة الله وبركاته أتكلم الله وبا لطلق وعليكم السلام بالله نعم arákùnrin kan ni ó wà ní máa ń fáwọn ẹ̀bí ìyàgbó àwọn èèyàn máa lọ́dọ̀ rẹ̀ dé fáwọn ìyàgbá ọkọ̀ bá rí àwọn èèyàn bóyá ìyá ní aláìsí àbí ẹ̀sẹ̀ ń gbé àbí àìsí àmọ́ wọ́n ṣẹlẹ̀ ní pé kí àwọn ìgbà ti wọ tó bá ti wọ ní ọ̀dọ̀ rẹ̀ báyìí wọ́n ló ní kíní kan tó sì ra wọn là wọ́n á ti tún ní ẹ̀ ra wọn là wọ́n á sọ fún pé ìwọ ti ń sọ nì ìwọ ti ń sọ nì yóò sì rí bẹ́ẹ̀ tọ̀tọ̀ pé ìwọ bóyá àtẹlẹsẹ̀ nínú àtẹlẹsẹ̀ nínú wájú kó ní òjé kó lè dáadáa ló wá ń wọ ní wọ́n tún wá ń ra gbogbo ẹ̀sẹ̀ báyìí hmm. lọ́dọ̀ èsì báyìí nù èsì báyìí lè yọ. àwọn tó bá sọ bẹ́ẹ̀ tán wọ́n fún wọn lóògùn lára àwọn tó wọ́n fún lóògùn tó fún ní bí àgbo ní báyìí ọwọ́ ní bí mu àwọn tí ní ìdí lẹ́yìn ìgbà fún wọn ní kíní wá fún wọn bí ẹni ẹgbẹ́ kan tó dàbí ìṣòro mu tí ní àwọn ẹgbẹ́ egbò ìyẹn gbogbo ẹ̀ fún àkọ́wádò ọwọ́ tí wá ní kíní kan tó fún wọn nípa bí àwọn bí omi rẹ̀ báyìí bí omi àmọ́ níwà ó ní kíní bí orí kan tí wọ́n sùn sí ara rẹ̀ báyìí wọ́n wá tó wá fún omi títún mi wọ́n ọ̀hún wọ́n wá ní wọ́n wá mú ọ̀bẹ wọ́n wá sì jọ iná.

يفيدي تبقى عم بلادي بيه فعلا بلا تبقى إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور متشبهات لا يعلمهن كثير من الناس في وجه من اتكع الشبهات قد استبرع لدينه وإربي وما وقع في الشبهات وقع في الحرام كالرائي يرى عول الحمى حلال فجوها حرام فجوها أرجع على الجوك تاسك wọ́n tẹ̀sí yàn wọ́n sì gbogbo nǹkan kó tó lè sọ pé nǹkan báyìí ní ní ṣe ìgbà mí gan wọn lọ ní kọlẹ ṣe tẹ̀sí ẹ̀jẹ̀ wò wọ́n mẹ́rin kàdá rẹ̀ àmọ́ kà fi gánra ẹ̀rá kọ ní ẹ̀sẹ̀ ń dùn inú ń dùn ó di olùdí the best mùsùlùmí dáadáa àti ní fọtọ́ni step fọtọ́ni step mọ̀ni tẹ́ka ṣùgbọ́n àti ní kàdí sẹ́bùrà àlìdíìnì yìí wọ ẹ̀rẹ̀dẹ̀ eré ìdíjábòbò ẹ̀sìn rẹ̀ ó sì dábòbò ọmọlúwàbí rẹ̀ tó wájú wá lọ bẹ̀rẹ̀ bí kí wọ́n dá lé mí bẹ́ẹ̀ni kọ́dà mi kú sí mọ́lọ̀ bẹ̀rẹ̀ ààrẹ tí lè ṣe kúmọ̀ bẹ̀rẹ̀ kó gbọ́kà lọ́nà ọba subhanahu wa ta'ala kó lo àwọn oògùn míì ìlú gbogbo máa wọ dáwò fa inna bi kulli da'i dawa ẹ máa lo oògùn àwọn àánú ọkọ̀ àmìdaríbọ̀ àmìdarí airport àwọn akọ̀lú ìmọ̀ nǹkan àmínú ọ̀rẹ́ wa ni ní saminaka báyìí tó gbé kiri kẹjáde nínú báàgì rẹ̀ báyìí bára ní àwọn yẹmí nìlé ìwọ̀n náà wọ́n nílé òṣùgbò ló ń di àá ike ògùn tó máa lóòrùn tó òun yẹn Osman ìjáde kí ní ògùn tó sọ fún mi yẹn ọlọ́ba mi mú ọba mi mú wá mọ́ rọ̀gbọ̀n ọ̀rọ̀ rẹ̀ ń gbà sùúrù àbọ̀ ọ̀pọ̀ mi lùmí gbọ́dọ̀ kò fi dára sí i ogun yẹn òtún náà lọ́mọ nǹkan rẹ̀ wọ́n náà máa lò mo wá èmi ń bẹ̀rù ogun yẹn torí wọn ẹ̀ka sí báyìí ẹ̀ka yọ̀nù báyìí níbi ló lẹ̀ka ní ẹ̀ka wọ́n ti yọ̀nù báyìí ní ló làágùn wà wọ́n wá ní system tí wọ́n fi lò ní eléyìí ní sọ́mu báwọn ní àmì nìyẹn ó lẹ́yìn kọ̀ọ̀kan kí kàbọ̀ báyìí onímọ̀ lójú bá lọ oníyàwó òun tó ń fẹ́ tí ẹ̀sẹ̀ bá ń lù báyìí oníbùsù kan yóò mọ̀ fìdí wọ̀ ni onígbà tí wọ́n lọ títí káwọn discover gùn ó ní gbogbo òṣèlú ogun jẹ gbogbo kọ́lá olóṣogbo ojú ó ní tẹ́lẹ̀ tó ń bá dráì láti sàmì mẹ́ka lọ Zaria wọ́n fẹ́ súnmọ́ méjì lójú ọ̀nà àwọn náà ti gbogbo inú ara wọn yà ní àwọn sáàjì àmúnà Yorùbá ni òun wá tó wá ṣe ṣẹ́jẹ́ pé ó ní gbogbo Áfíríkà yìí àbí gbogbo àgbáyé ló jẹ pé ẹkù sẹ́ni tó mọ̀ nípa àgbo tó yorùbá àtàrà wọn gánà ara gánà olùsẹ́tì òsìn ó gbà yusuf náà lè gbàtò ògùn yẹn gánà nípa ìgbìmọ̀ tó tún sọ pé gbogbo òsìn ni pé jẹ̀díjẹ̀dí bá múyàn ẹ̀kọ́ ìdí wọn máa yọ àbí kí wọn tẹ bá lóògùn yẹn padà èyí sì wà ní màá tẹ́lẹ̀ pé mo ń polówó yorùbá ń parẹ́ o àwọn tẹ́ẹ̀tẹ́ tó tẹ́ẹ̀tẹ́ tó rẹ̀